نحن نقص عليك بما Thank you. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله أولا وآخرا والشكر له ظاهرا وباطنا يوم يا رب nínú obìnrin lọ́kùnrin àti nínú obìnrin lóbìnrin a tún máa tẹ̀síwájú nípa ìtumọ̀ sóra sóra ti buwa mai náà ní sóra tó yóò tó adé ayẹlẹkẹ dógún fifteen òun náà ní àwọn kéèjì yàwó tó máa ń fi ọkàn bá ìtumọ̀ rẹ̀ lọ lẹ́sẹẹsẹ ọlọ́run ọba kọjá kí ìta bá wúlò tó ti wá láǹfààní kọjá kó wúlò fún wa Ozi ti lẹ̀kọ́ ti wá láǹfààní ní ọjọ́ gbèndé àfìyàmọ̀ àwọn àgbọ̀ yìí ti tẹ́ńbẹ́ níbẹ̀ ọlọ́run tó rọ iṣẹ́ rẹ̀ fún wa àwọn àgbọ̀ yìí tí àbí ọkàn wà nínú ìsáǹpé ní àfíjà ọlọ́run ọba kú sí nírọ̀rùn fún wa àwọn àgbọ̀ yìí tí ìgbàgbọ́ níbẹ̀ ọlọ́run ọba kó sálẹ̀ fún wa. ونعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب فلما ذهبوا به وأجمعوا لننبئنهم بأمرهم هذا وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا لتنبئن ìtàn yìí a ti rí agbègbè mẹ́ta tó wà wa òun náà ní agbègbè ẹni tó nìtàn Yusuf àríṣọ́ra àti mẹ́rìndínlá ó ti bẹ̀rẹ̀ tẹ́ agbègbè ẹlẹ́ẹ̀kejì òun náà ni bàbá tó bí ẹni tó nìtàn òun náà ní ànábìwá Yàkúbù agbègbè ẹlẹ́ẹ̀kẹta òun náà ní agbègbè àwọn arákùnrin rẹ̀ tí wọ́n fẹ́ sí bí ọ̀fẹ́

wọ́n ti gba ọkà bàbà àwọn arákùnrin mẹ́wẹ̀ẹ̀wá wọ́n ti kó sọ́kà bàbà ó ti fẹ́ yọ̀ǹda ọmọ fún wọn kódà ká gbà pé ó ti yọ̀ǹda fún wọn wọ́n ti mọ́ wọn wọ́n ti mú lọ tó kó tí wọ́n fẹ́ mú lọ kó lè bá lọ sí báyìí ó ti wá lọ pẹ̀lú wọn báyìí pé sínú ọpọlọ rẹ pé anábì Yusuf alẹ́ sọ̀rọ̀ àtùmọ̀ sẹ̀rẹ̀ ó ti lọ wọ́n ti fà kúrò lọ́dọ̀ bàbá bàbá ti pa ìbànújẹ́ tó yọ máa tẹ̀lé sí o ti gbà pé kádàrá ọlọ́run wọn máa má máa jẹ mẹ́rin o ti wá báyìí. bákan náà ibi bàbá bẹ́ẹ̀rù wípé yọ ní lọ ni pé ayẹ o ti bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ báyìí. ṣé ìkókò òdodo ní ọwọ́ apá jẹ ni àbí ìkókò fake àmọ̀ náà ọlọ́run bá wá jọ̀rọ̀ ẹ̀ lẹ́ pé alùpùpù ìtúbi alẹ́ òdùbà ìtúbi lánàá àwọn bá ti wúlò lé ẹ̀gbọ́n pátápátá lọ ọwọ́ ni Yusuf nígbà tí lọ wọ́n ti tú Yusuf sẹ́yìn àti ti dúwájú ní ìlú fún ka àwọn ka àwọn báyà ọkà tẹ́tẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ tíra kùnú ni wọ́n gùn ọ̀nà àbò ni wọ́n gbà sọ́tkọ́t ni wọ́n gbà ní àbí ìdókùn lọ́nù báwo ni wọ́n ti lọ àlùfáà ní sọ fún wa torí pa àdìyẹ ṣùgbọ́n tó tẹlẹ̀ lábẹ́ kámọ̀ àlùfáà ní wa àlùfáà ní wa gbé mú lọ nígbà tí mú àdéhùn wáyé sùkúù lọ ayé sọ̀rọ̀ zahaba ni ọ̀yàtọ̀ sí zahaba ó sì yàtọ̀ ọ̀yàtọ̀ sí azahaba zahaba níyì yẹn ni pé kíní yẹn wò lé dá lọ kíní kan yọ ọmọ lọ síbi fi ń lọ tàbí ó lè dá lọ ti ń lọ tó bá a lè kíní kan lọ bẹ̀rẹ̀ láti rẹ̀ á tó mo mú lọ ṣùgbọ́n tí nǹkan yẹn bá lè dá lọ fún ẹ tẹ́ ìfẹ́ jọ lọ ọ̀tún dàhábùtù máa dàhábùtù máa mọ àjọ lọ yẹn ni pé bùọ̀ lọ ó lè lọ fún ẹ ṣùgbọ́n tí nǹkan yẹn ọba lè lọ fún ẹ tọ́yẹ́ pé kìíní kan ló ní tó fi mú lọ ó pe dàhábùtù bìyì eléyìí tó fi yọ ẹgbẹ́ aláàbí yóò tún máa rí sọ́dà tó ń sẹ̀lá kò tí ìpàdé ti pé kápẹ́ wá lọ láti nígbà yìí lọ sí ìkírun kò tí ìláyà ẹni tí wọ́n bá lọ sí ìkírun á máa fọ kàdá sí níbi pé inú kọ́bọ̀ inú kó sì máa inú kọ́bọ̀ bọ̀. ìdí nìyẹn ló fi jẹ́ sí pé lílọ́lọ́lọ́ pẹ̀lú wọn ẹ̀ ló dodo ọ̀rọ̀ kò tó lọ àfi kan lọ. làwọn náà ti sọ pé máa ń yán àlàyé lọ́sọ̀tọ̀. máa

àdínlẹ́sìn mọ̀tàbára tòkù ìṣẹ̀ríà àwọn ẹ̀rí tá a máa ń fi tẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù mẹ́ta ẹ̀rù sí ìyàgbẹ́ lọ́pẹ́ aláwọ̀kọ́ àti ìdáàbò kódà àwọn onímọ̀ wọn kọ̀ dáma wọn gbé ìjìmá sókè àìsídáàbò àìsídáàbò àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì àti súnìyàn tọ́lá ní mo kí ní ẹ́bílẹ̀ tó lórí lórí inú kó mọ́ aláàbọ̀ àti kílẹ̀bí ẹ̀dọ́dọ́ ti ní oko wọn nínú ọ̀rọ̀ ànẹ́bí tàbí ìdí ànẹ́bí tàbí ìfọwọ́jẹ́ ànẹ́bí sọ́lọ́ bá wà ní. tó àbájú wá rí kan lóbi ní ìsìn yẹn nínú kọ́ ọ̀sán pé ìjùmọ̀ gbogbo àwọn onímọ̀ àwọn sọ̀hábà tàbí àwọn tó wà lẹ́yìn wọn fọ́n fẹ́ ṣùgbọ́n ìjùmọ̀ ìjùmọ̀ ó ní ẹ̀kọ́ ó sì lẹ́wọ̀n ìjùmọ̀ tó lè tẹ̀lé láti lákòókò dáwà yìí láti ájúmọ́ àjùmọ́ àjùmọ́dà máa gbogbo ẹnu àwọn onímọ̀ òkú láì ológun lásán ìlàsán gan àti onímọ̀ gan ibi tí àtọ́ kọ́kọ́ wà ní mọ́tòkó wà náà onímọ̀ dà èyí ni ká ọmọ ẹnu ẹnu pínlẹ̀ Yorùbá ìlú mọ̀ṣẹ́ ìlú wa kò ní ilé ọ̀mà máa láà ẹ̀ mọ́lẹ̀ awúgbá ìmọ̀lẹ̀ yorùbá ẹ̀ lọ ẹ̀ mọ́ mo ti tẹ́yìn kan kódà mo ti tẹ́yìn ìmọ̀lẹ̀ ààrẹ ẹ̀ mọ́ tàbí mo ti tẹ́yìn tó kórè sí mo ti tẹ́yìn ìmọ̀lẹ̀ mọ́ àti mo ti tẹ́yìn ìmọ̀lẹ̀ mọ́ fìlà ẹ̀yìn tó jẹ́ pé ìjẹ́ ẹni mímọ́ rẹ̀ ó ní gbogbo ekele ike ịga n'ụwa nípa ló ya kámi ká dábàá ìtajà kò lọ ya ìtajà kò lọ kámi àná ma yóò sọjú ọ̀rọ̀ ẹlẹ́kùn àìlẹ̀ ẹgbẹ̀rún àbáàbò àbáàbò àbáàbò ó ní alẹ́ yìí ìkànnì kò kéré ìkànnì ọrụ máa ń nínú ọ̀rẹ́ ìkànnì òun náà fílà àgbọ̀dọ̀ yóò ọ wípé ó kú ní lọ́dún báyìí lágbájá sọ lọ́dún kù lọ́dún báyìí àwọn tí wọ́n sọ báyìí nínú ọdún báyìí àwọn rèé àwọn tí wọ́n sọ báyìí nínú ọdún báyìí àwọn rèé ń bọ̀ lọ́wọ́. wọ́n lẹ́nu kan mẹ́rin ní ẹ̀rọ wọn lọ́wọ́ fẹ́ẹ́ dájọ́ sí olùkàlẹ̀ mọ́sálásí ẹ̀ yóò tẹ̀lé sí olùkàlẹ̀ ó ti mọ kọ̀ láyé nǹkan ẹjọ́ nǹkan kó ìwé dáa mo ní ẹjẹ kọ́ ọdún wọn wá kà wàkàwéyà kókò fẹ́ jalè na ìgbọ́n àwọn onímọ̀ lábòkú láwà yìí ọ̀lẹ̀ ọ̀lẹ̀ gidi púpọ̀ káfẹ́ ánimọ̀ àwọn ọ̀nà àyàkálà ọ̀lẹ̀ rẹ̀ náà ìjọba ní ìgbọ́n àwọn náà ní ìfẹ́ lórí nǹkan kan nínú ẹ̀sìn pẹ̀lú wíwíwí ní pẹ̀lú ìbámu pé ẹ̀rí wà wọ́n nínú àìkọ̀rẹ́n àti súnà ní sọ̀rọ̀lọ́ rẹ̀. Tíra ìmọ̀ àwọn pọ̀ táwọn onímọ̀ máa kọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní àyọkúrò pọ̀ mbẹ́. Ibn al-Mundhir rahimahullah ọkọ̀ ìdáhùn ìjìmá. Àwọn onímọ̀ máa ń rẹ̀ láti ìlú pọ̀ náà tó bìrì pé wọ́n sá ọ̀rẹ́ láì òtí tàbí lórí nítí ìṣe ìjùmọ̀ àwọn lọ́pẹ̀rẹ̀ kí lọ́pẹ̀rẹ̀ ìjùmọ̀ náà lóbi jẹ́ pé àwọn onímọ̀ jẹ́ wá lẹ́yìn rẹ̀ tí a bá ń sọ̀rọ̀ ìyàpá àwọn àbá àlọ́gbà ní ìjùmọ̀ pé ìlà wà nù lẹ́yìn rẹ̀ lóbi ka ìjùmọ̀ àtọ́pọ̀ nínú tó nípa báyìí ìjẹ́ pẹ̀lú ìgbìmọ̀ ẹnu sẹ̀ríà ẹ̀rí ni fún wa táàmù rẹ̀ ẹ̀rí tó sì lágbára ni àmì máa sọ fún wa yíká àwọn onímọ̀ sọ pọ́ lágbára ló kọ́tù jẹ́ àwọn alẹ́ ti táàrí wọ sónìyà ìjìmọ̀ tẹ̀rẹ́ ló jẹ́ àtàkà àwọn onímọ̀ tí a ti ìjìmọ̀ àwọn òdélé lórí wọn lọ lágbára ju ọ̀rọ̀ tó jẹ́ títí àrítẹ̀lé ìlú ìlú àlọ́kọ̀ọ́ àárín ìfúnlọ̀ tàbí tá àrítẹ̀lé ìlú ìfúnlọ̀ sónìyà lọ torí pé ìjìmọ̀ àwọn wa لا يكون إلا على الدليل láyé fún ìlà àárẹ̀ tẹ̀lé ìdí nù. ìjẹ́pọ̀ ní ìmọ̀ àwọn ìṣẹ̀rí àwọn wọ́n ní ìdí lọ́wọ́ wọn làwọn lò ní ìgbà tí ìṣẹ̀rí àwọn. èyí kẹ́ ṣe ìmọ̀ àwọn láti ta burú. àwọn ẹgbẹ́ òkú ní àti ìmọ̀ àwọn lónìí. sí dáadáa dàbá burú dáadáa. àwọn àpò àjùmọ̀ àwọn àlà tó bá jẹ́ pàmò tó làwọn ẹ̀rọ abẹ́rẹ́ kò lé lé lórí àní pè ní ìjìmá àṣìṣe rẹ̀ ló fi jẹ́ sí pé nǹkan ṣe ìjìmá wọn lé lórí wọn ń gbà àbò orí kí ni nǹkan rà. wọ́n ti fẹnu kò yí pé ànábìwá yóò tún bàárẹ̀ tó jìn táwọn èèyàn ń pè ní kànga àmọ́ kànga àtijọ́ kànga ẹ̀ǹgá ojú ọ̀nà àdìsí ọ̀sán ìpòlórí ẹ̀ ìyàwó ti sínú kòtò tó jìn dáadáa. àwọn ìṣàlẹ̀ náà ilé ìlànà láti àdínlẹ̀ fún ní àwọn èèyàn máa dáa. arábì Yusuf àlejòrà wáhì wà bá Yusuf ẹni pé wọ́n ti jù àwọn nípa ẹni ọ̀rọ̀ náà pé méjì o ó ti ṣe kọjá sí pé wáhì dá wá fún Yusuf mi báyìí ó ti dé wá bá tó tó wọ́n jù olórí sọ̀mọ́ yìí torí kò ní ọkàn rẹ̀ ọ̀bà rẹ̀ ní obìnrin mọ̀lẹ́ra àwọn ẹgbẹ́ náà wọ́n ti jù tán kí wọ́n lórí kí wọ́n lọ́wọ́ rántẹ́sí tàbátì wò pé wáwò ni lò wà áwò háyìnà rẹ̀ àìsọ̀fún àìpé wáwò yìí nínú áàpù kò túmọ̀ sí pé tẹ̀sí kò túmọ̀ sí pé kìnìún yẹn kọlu ara wọn ìparí lè ní adarúkọ lẹ́yìn ó lè na ẹni tó dájú wá ìyẹn ní tí ọlọ́mọ bá ní ránṣẹ́ sí tẹ́lẹ̀ bí wọ́n ti nábàrù ọlágbára ló sábàrù àlùkábàrù ó náà ní fọmíṣàn ṣùgbọ́n nábàrù fọmíṣàn tó kó tó tóbi kọ́ tó tóbi kọjá àlà náà kò ní àdìnàbà ọlọ́wọ́n bá fi ń fi ọ̀rọ̀ àti àmà ní àmà ẹ̀ẹ́dàdàrà.

adẹ́sẹ́sẹ́ máa rìn ìṣòro máa borí ìṣòro kódà fún ọmọdé aládàá ọ̀sán rẹ̀ padà pé kò sí mi lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún ẹ̀fọ́ torí ká ti fún nígboyà tó jẹ́ kí nígboyà tó lọ́n bá bá fẹ́ fún yẹn kí máa fún yẹn nípa àdánwò tó jẹ́ bá fún nígboyà nípa àdánwò àdánwò yẹn ń sọ dídàkúdà lóbi dẹ́bi pé ìtọ́kalẹ̀ ní pé yusuf gbọ́ wáhálì àríṣọ́lá àti ọ̀sẹ̀ náà kó tó ti pé wọ́n jù sínú kòtò àti ó sọ fún wọn ní wọ́n lẹ́gbẹ́ wọn. Ìjẹ́ ká kí ó láàrin láti náà bí àìnáwó bí àmúrí ìhàlà. Ẹ̀yà bá ẹ̀sílẹ̀kùn. Ẹ̀yìn tẹ́ sí fa náà, ẹ̀sí ọlọ́lẹ̀gbọ́ wọlé. Àmì. Láti náà bí àìnáwó ìhàlà.

wọ́lájúkà hàdà bàbá ti ní wọ́lájúkà hàdà à ń ọmọ rẹ̀ ti láì jẹ́ ẹ̀sọ́ bẹ́ẹ̀ fi yà wọ́lájúkà hàdà wọ́n sọ wọ́n ní hàdà wọ́lájúkà ahán tàmùkẹ́nù tàmùkẹ́nù etí wọn fún bí bá ó ní tí wọ́n fẹ́ ṣe yìí tí ọ̀hún nǹkan yẹn tí wọ́n lè àwọn èèyàn àtàbí náà wọ́n náà lè máa lò ní èdè bọ́bá ní nǹkan kan tí kò dára ó ti báládó kà á dà ìlú rẹ̀ tí ò dára òun ní ọdún rẹ̀ báyìí ní àdá kà ìlú rẹ̀ tí báládó kà á dá dé abájá báládó kà á. bàdàdù ka hàdà àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ bàdàdù ka hàdà ó kò wọ́n ẹ̀ wá bàdàdù ka hàdà ṣùgbọ́n bí àwọn ẹ̀ hàdà ló bàdà ọlọ́run ká bí wá pé nígbà tó ń sọ̀rọ̀ lu nípa báyìí àwọn akíkúmọ̀ ẹgbẹ́ rẹ nínú ìgbé bọ́rọ̀ kalẹ̀ ọlọ́run ọba iná ẹ̀ nípa báyìí ó ní láti àti àná. tí wọ́n sì fọ́ kàn án gbọ́ àlàyé ẹ̀ tó sì fún wa ṣùgbọ́n o mọ̀jẹ̀ mú náà bẹ́ẹ̀ wà á mú ńlá ṣàrọ̀ wà á mú ńlá ṣàrọ̀ wà á mú ńlá ṣàrọ̀ náà yẹn túmọ̀ sílé wà á mú mi àti màmá àwọn mẹ́wẹ̀ẹ́ wà náà ṣùgbọ́n lẹ́yìn ṣàrọ̀ náà lé láyà àyàwó láyà ṣàrọ̀ náà wọ́n ẹni máa wọ́ nígbà tó bá ń sọ fún wọn ìtumọ̀ kan náà yẹn kí wọn ò ní mà nígbà tó bá ti sọ fún wọn lákòókò ẹgbẹ́ bí ọlọ́wọ́ bá ti torí pé ìwọ̀kalẹ̀ mìíràn nígbà yẹn dé nínú ìtàn wọ́n ti wá ti síbẹ̀ àwọn ti síbẹ̀ wọ́n padà lálé àbí wọn ní lọ fún babalábọ̀ nílé wọ́n lọ fún babalábọ̀ yìí báwo ni wọ́n ti wá délé ẹni wọn dáhùn fẹ́rẹ̀ wáyé wọ́n mọ ọ̀fẹ́ dídẹ́kù lọ́ga jùlá yìí bí ẹ bá mọ ọ̀fẹ́ dídáadáa yọ ọmọ bí ó ti máa bí ó ti yẹn ní kọ̀ọ̀kan nígbà tí wọ́n wá padà bọ̀ wálé báwo wọ́n ti wọlé àkókò ìgbàwo ni wọ́n dé kí ni wọ́n sọ kí ni wọ́n ti báwo wọ́n ti dé wọlé báwo ni bàbá ti rí wọn. bàjẹ́ lálẹ́ tí wọ́n dé lálẹ́ ó tún ní ìdíjí kan tí wọ́n ṣe kí ni ìdíjí tí wọ́n tún ṣe. wọ́n wá ń hu tàwọn ti bàjẹ́ kò ní dá báwọn máa orí àwọn ti dán wọ́n wá ń sunkún kiri wọ́n ti sọ̀rọ̀ ìṣáá alẹ́. ìyá fẹ́ kú. wọ́n lẹ̀ kankan nínú àwọn tẹ́lẹ̀ tó sọ kò sí ni kí wọ́n ti practice ẹ̀wọ̀n tó dé wọ́n ti practice ẹ̀wọ̀n ìwọ ìwọ̀n wọ́n kẹ́kọ̀ọ́ lórí kólókì ó ti dára ló pé wọn ò tó kọ́lá náà wọ́n ìyá àwọn ìyá àwọn ìyá àwùjọ ẹ̀ àwọn wọ́n fi bọ̀rọ̀ lé rí àbí wọ́n máa rojọ́ lọ lé wọ́n lè máa rẹ́rìn kan wọ́n lè máa jẹ pàlọ́ lójú ọ̀nà wọ́n bá dé lọ ọ̀nà àfẹ́ lọ àfẹ́ lọ. ọlọ́pàá àtàwọn ọlọ́pàá àtàwọn kílélé wọ́n máa wọ́n fẹ́ wọlé nù wọ́n tún kún wọn wà ní dákẹ́ àwọn onígbẹ́rẹ́ náà máa sọ fún ẹni pé ó tó wù. ó tó ẹgbẹ́ tuntun wá mo ti o owó yẹn kọ́ èmi nígbà táwọn wá sí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ báwọn ọ̀ṣẹ̀lẹ̀ tí wa nínú ilé wa àwọn bá dé wò ó padà sílé rẹ àwọn yàtọ̀ àwọn àwọn ní wa tó o lè o lè o ọ̀yà ti tẹ́ kòsókòmá kì í tẹ́kùn gidi ni tọ́wọ́ yá tẹ́kùn gidi ni kọ̀yẹ́ sí ilé sọ́ọ̀fù ẹ̀ báyìí nígbà ọlọ náà mo ní ti ẹlọ́dẹ sìn mo ní irọ́ ẹkú ẹ̀sìn ẹkú ìkíní sọ́nbọ̀ kò dékun ẹ̀ tọ́wọ́ yá tẹ́kùn wọn kò kùn ló ti wáyé ní mo ti ní dákẹ́ kò ní gbọ́ mi ní kọ́ńtò ara wọn náà máa jẹ́ pé lẹ́kùn kò dé kọ́ńtò tẹ́gbà jẹ́ pé fún tọ́wọ́ láti náà kàn yín torí pa báyìí بالليل فإن الحياء من عينين لا تطلب الحاجة في الليل فإن الحياء في العينين لا تطلب الحاجة في الليل فإن الحياء wọ́n fẹ́ kọ́ alẹ́ ẹ̀kọ́ ayé bí bá a ṣe máa ń béèrè rẹ̀ wọ́n ní tọ́ bá fẹ́ wá nǹkan kan lọ sọ́dọ̀ ẹ̀ nìkan wọ́n yà máa lò èmi ti lò ó sì sílẹ̀ èdè lábàlẹ́ o báyìí kiri o tọ́ bá fẹ́ lọ béèrè nǹkan kan lọ́dọ̀ ẹ̀ nìkan ọ̀fẹ́ ọ̀fẹ́ béèrè fún nǹkan kan lọ́dọ̀ wọ́n ní má lọ lálẹ́ ọ̀fẹ́ wá ọ̀fẹ́ àbá àwọn ọmọ kan ní mo fẹ́ kó fi ọmọ rẹ fún mi kò sí lọ́wọ́ bẹ́ẹ̀ lọ. mo fẹ́ kó fi ọmọ rẹ kan fún mi mo fẹ́ fẹ́. má lọ lálẹ́ lára tó pèlè àájáta ìlẹ́ ìlú fa ìnà àyà àbẹ̀dá ẹ̀ẹ́nẹ́. má ti lọ ọmọ báyọ̀ bọ̀ wọ́n ti rìn lọ́wọ́ ẹ̀ lọ́lẹ́ lálẹ́ lọ́lọ́sàn. wọ́n ní torí pé ojú ojú yìí ojú ti ń bẹ́ẹ̀ fi kárí ara báyìí àwọn ọmọ ojú ti mẹ́mẹ́ káwọn wọ́n bàbá lọ́jọ́ kó yà mí ojú ti mẹ́mẹ́ tí màá ríra wa tí lẹ́ bá lọ ní ìsìn inú àmọ́ yẹn rí mọ́ ń pè ta ní sọ̀rọ̀ gan mọ̀ ń gbọ́ wa sí ríra wa ojú ọ̀rọ̀ wa tọ́ bá fẹ́ béèrè kankan ọ̀fẹ́ gbàtẹ́ má lọ lálẹ́ o má wà lọ lálẹ́ ọ̀fẹ́ béèrè kankan lọ́dọ̀ rẹ̀ lọ lọ́sàn lọ láàárọ̀ tẹ́rì torí tí ojú síra wọn láì ní kankan bẹ̀rẹ̀ tí wọ́n máa síra wọn á máa tijú ara wa ṣùgbọ́n ìdàkejì ẹ̀ ó lè wà dáadáa bẹ́ẹ̀ fi náà. ṣùgbọ́n kò ní sọ̀rọ̀ ó dìgbà tí ẹ bá tó ń bọ̀ báyìí tó ń bọ̀ ah àtúntò sókò ìyẹn nù bukáàbù tó ní hamza nípa rẹ̀ ó ní ẹkún tá a san tó tún ní ohun nínú kí a máa wù ìyẹn ló fi jẹ́ pé àwọn àwọn ọ̀ràn yìí mẹ́wẹ̀ẹ̀wá yìí wọ́n san kún tó ní dàlójú tó hùn sí tó ń jáde lẹ́nu wọn ẹ wọ́n làwọn pé ẹkún táwọn wò ní ayẹ̀tún mi ayẹ̀tún ńlá ayẹ̀tún mi ayẹ̀tún ńlá àmì ọlọ́wọ́ bá kan. torí pé àwọn ẹni tó wọn ò sanwó ọmọ ẹkún yìí wọn lọ. bọ́bá yìí ti pè yọ wà mo lè gbọ́ wọn. tó ẹkún tá a lè pè ẹkún ní yóò di àkókò tó sun ní orí lóṣù àríṣọ ẹkún. bàtà wàá ń lọ àárín ìlú wa ọ̀rọ̀ ẹ̀yà náà. kékeré yẹn ni ó tó pàdé lọ́wọ́ ìpadà àríṣẹ́lá ìṣẹ̀lá bàtújẹ́ òkú lọ́ba wàjọ lọ́wọ́ táwa ń gbà kí ló ti wá táwa táwa gbogbo ìwà ìjọba máa lọ bá aláṣẹ sáwọn kí ló ti tó wà tẹ̀sí látọ́sí yẹn náà lọ́wọ́. omi kúrẹ́ tó wá ń jáde lóṣù yìí ọdún kó bọ́ọ̀lù jẹ wàhùyà ọ̀sán وابيضت عيناه من العيون àwọn ẹ̀dá tí wọ́n borí báyìí àtàtí wọ́n tún fún un ṣẹ̀rí à aláwọ̀ ìwé òkú ní ẹ̀sẹ̀ tún fún un ṣẹ̀rí alákọ̀ọ́kọ́ òun náà ẹ̀dá tó ní márùn kan alákọ̀ọ́kọ́ ẹ̀dá tẹ̀rọ àdìpọ̀ra tẹ̀rọ ń ṣe àdìpọ̀ rẹ̀ lọ́wọ́ alẹ́gbà tuntun fún. ẹkún eléyìí ẹkún ládàá ẹkún tá a gbà ládàá lórí ẹ̀ tàbá ń jáde kura ń lọ aláǹdíkẹ́ aláǹtukù. ikú àwọn ọkùnrin ń kọlọ á àwọn ṣe kú ka ìlà ń ka bẹ̀kú kàtà bá kú. àdéhùn bá yìí àdéhùn ilé yọ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ mẹ́wàá náà mọ̀ ẹ́ fún ẹ̀ jà lọ́gbà wa. ó ní àyẹ̀lẹ̀ wa kọ́ lọ́wọ́ ara rẹ̀ wọ́n ní ẹ máa ń kí àlùkò ẹtù máa ń sọ fúnbẹ́ máa ń kí o tẹ́ ẹ̀ máa rẹ́ kó tún tàbá àkà o àwọn tàbá àkù ẹ̀jọ̀ ẹ máa wá ẹ̀ ẹ máa pé ẹ kó síra yín ìyẹn lọ́ba tó jẹ́ sí pé ọmọ tó ń sàkọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀sán ọ̀lẹ́sẹ̀ẹ́sẹ̀ lánàá nígbà tí ọkà ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó wà nínú sọ́ọ̀tù mọ́nìyà tọ́lọ́wọ́n bá lọ yí pé ọlá ní kálá ní àmà من النبيين من ذرية آدم that ṣùgbọ́n àbúrò àti màtúrú ẹni tí wọ́n fẹ́ ní òní bọ́dì òní bọ́dì ara mọ́nà fún ní bọ́dì ti ìgbàgbọ́ ṣùgbọ́n tó bá yẹ káyọ̀ wọ́n á lọ láì ha lórí tẹ́tí àlẹ́ ìjọba pé òkú ìtàjì máa ń rí màdà ní àìyàwó ìwọ́n àbúrò àti màtúrú ni ọlọ́run fún wọn ní òru tọ́lẹ̀ ìlú àwọn àlẹ́wọ̀dà ó ti bá kọ́ àbí ti bá ń kí ìta àwọn àbí bá Adab olùwẹ̀ kọ́kọ́ yára ní sọ́nà bàbá rẹ̀. Ó ní أقرأ عليك وعليك أنزل وأنزل القرآن القرآن وجميع وصل القرآن كالرسول nítorí wá sí àlùkòrán ẹ̀kọ́ ìwọ́jọ́ ní àlùkòrán tọ́ ọ̀mà sí tọ́ ọ̀mà kájú. ọ̀rọ̀ yìí ni mo ní kó àtúnṣe àlùkò mi lọ́wọ́ yìí. ṣùgbọ́n mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmí gbogbo ní náà ti ń gbọ́ nínú mọ́tà mi gbogbo wa mo fẹ́ kẹ́ ẹ̀ lọ́wọ́ mi. wọ́n ní mo wá ń ka sọ́ra ní ìrìnsá ìfọ̀n lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn mo kà kí ni sọ́ra ní ìrìnsá ìfọ̀n lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ láti bẹ̀rẹ̀. ká sọ́ra tó ní ìrìnsá ìfọ̀n lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn láti bẹ̀rẹ̀ mo wá gbà mo wá bá níbi ayé ara rẹ̀. àtìláàbí ìlà àbí ìlà àyà. mo wá kàdé ayé abọ́dù ayé abọ́dù náà lọ fọlá náà mọ̀ kàdé. nígbà wọn á lé ọjọ́ fúlàtò nìta ayé náà ní pé bàtà ìbá ìlà àbí ìlà àyà kó lè wọ́n má ní ìṣẹ̀lẹ̀ ìdá. bàtà bá ń kí àlùkòrán ní fún yìí àà nípa pé kóṣù ádàbò àmì kóṣù tàbí tó à ah, kí fún mi àlùkòrán ọ̀rọ̀ náà abúlé ló ádàbò báyìí ní sọ̀rọ̀ ayé alẹ́ fi dákẹ́ oṣù ẹ̀ àwọn àbí oṣù ẹ̀ fẹ́ sí kàlùkòrán ọ̀rọ̀ rẹ̀ ó pè é hàlùkòrán. قف أمين يبكي قرآن أما يبكي قرآن يبكي يقول سواء قرآن أقول سواء أما أقول لنا فيقول سواء أقول ما نقول الحج منه أما أدعو السلف tí a bá kí àlùkòrán nìkan lọ́wọ́ tí wọ́n bá gbé kọjá gẹ́ inú ìwé náà ní pé hàtù olùtò ọ̀rọ̀ ẹ̀yìn ní hàtù ọ̀rọ̀ ní tó ní ádámù ní àwọn àti ọba nígbà mọba nígbà àtúkà náà. Fàtàfàtà ìlẹ́yìn. Fàtàfàtà ìlẹ́yìn. Àlẹ́lùbá àlẹ́lùbá wò ọba wò wọ wà ọ̀dà ìlú. Nígbà tó wà wọ àgbà náà báyìí dá. Báyìí dá ẹ̀yìn náà ló ń dá ìrọ̀lẹ́ ìgbà. Wọ́n bá wọ ojú àlẹ́ ìtòmí ń bọ́ kòlò kòlò bọ́rọ̀ ló bá ẹ̀ lọ sọ́lọ́ lọ. Tí wàá ní tí wàá nítorí wọ́rọ́wọ́ kẹrọ àná tí àwọn láti máa sọ ní bọ́ta. Àwọn onímọ̀ ní alẹ́ bẹ̀ láti máa wá ni wọ́n ti sọ ẹ́? Kíkọ̀rá yóò lè dá àdé lórí nípa nínú ọmọ ọ̀gá wa. Ìyá ara tó gbé gbọdọ̀ náà eléyìí ní àyè ní ìtàgbéga ẹlẹ́bàṣọ́kùn tàbátọ́ àlùkùrán ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ńdọ̀sọ̀lá tàbátọ́ lọ́wọ́. ó ní àbá bá wà lórí ìnáwó alẹ́ sọ́kún lórí ìlú bá a jókòó ní alẹ́ sọ́kún lórí ìlú bá a wà lórí ìwà ìbalẹ̀ bá a wà lórí ojú alẹ́ lórí ìlú. أنه قال عائشة رضي الله

bọ́ọ̀lù tá a bá fẹ́ mọ̀ nípa àti àjàdá ní sọ̀rọ̀ bá rẹ̀ sọ́nà nínú ilé ó ní bọ́ọ̀lù tó jẹ́ sí pé ó kú ọ̀pọ̀lọpọ̀ fún mi nìyẹn díẹ̀ díẹ̀ lọ́dọ̀ àwọn àwọn ìyàwó ti òkú díẹ̀ díẹ̀ nítorí wọn fún ní ìmọ̀ fàkíhà lẹ́nu náà wọlé ti di kọ̀ bí n tún ti pè mọ́ wọ́n ní àgbẹ̀ fọkànlá àgbẹ̀ fọkànlá àti sàhàbíyà bẹ́ẹ̀ ni kọ́ ló àfọ̀nù àfọ̀nù sàhàbíyà òun ló ló mọ ìmọ̀ ìdùnnú gba obìnrin dára ní ilé ìgbà tó bá ti wọ̀ nípa báyìí ọwọ́ ni oní àìsàn ajájẹ́ òfòlé ti lẹ́nu rẹ̀. ọwọ́ abẹ́ kò lè ti pé. ní òòrùn kan nínú àwọn. Ah, ọmọ tó fẹ́ lọ sí ọmọ fẹ́ lọ sí ilé lọ́wọ́ tòmọ́ tó bá da ẹ sí nǹkan kan bá gbé ọkú nínú ilé ẹ̀ tàbí tó lè ní ojú ẹ̀ rárá ìjọ tí o tọ́ba ló jọ ọ rẹ̀ mọ́nà àbá àyè mọ́nà torí mọ́nà ti lẹ̀sìn mọ́nà náà àti. Bàbí mi àbá ẹ̀ sá lòun àyè lọ́sàáyé rọ́ọ̀tì. Ó ti rí àyè sàkúnmílẹ̀ lálẹ́ yìí o, mo fẹ́ dọ́sùn kọ̀ọ̀nà ọ̀bà ẹ̀yìn jọ wọn bẹ yàtọ̀ lọ wọn bẹ yàtọ̀ lọ yẹn lọ. kóòtù àwọn ìlú àhàbùkù. inú ni òfin olùkọ́ ọgbà. kóòtù àwọn ìlú òfin olùkọ́ ọgbà. wà ó ẹkún máa yà tó rò. wà ó ẹkún máa yà tó rò. ó dàka ìlú pé lókè nàìjíríà náà làwọn ìyàwó àgbà yìí. ọba nàìjíríà ti tẹ̀lé ẹgbẹ́ pé wọn lẹ̀ torí pé sọ́wọ́ sọ fún yín pé ìmílẹ̀ lẹ̀ lẹ́jọ́ tó ní kùtù wàhálà ọmọ yìí bó ti jọ ń bẹ ti jọ ń sùn papọ̀ tẹ́lẹ̀ tó bá mọ ẹni rẹ kọ́kọ́ kọ́ papọ̀ díẹ̀ tí wọ́n náà wá fà tó bá tó fà kọ́ ìjọba ìjọba ní àwọn ìlú kan tí ẹ̀ka fẹ́ bèèrè fún àdìsàn kan àdìsàn kan gbọ́ ọmọ oníṣòwò kiri kan fẹ́ẹ́ bá yunifásitì àti tọ́ ọba mọ́ máa lọ sí bẹ́ẹ̀ píríncípà alẹ̀ ó ní ìdí ọmọ alóòótọ́ láti gbà skul gọ́ọ̀mẹ̀ntì rẹ̀ píkàs wà nínú class lórí gọ́ọ̀mẹ̀ntì ṣùgbọ́n fúnfún kò wọ́n ní pé lẹ́yìn kan bá wá ẹ̀jẹ̀ ìjẹ̀lẹ̀ lẹ́yìn kọ̀dáyé tọ́ ọdún padà wá ẹ̀rọ bí kọ̀dáyé tó bá wá lẹ́yìn ẹ̀jẹ̀ àtẹ́gẹ́ ẹ̀jẹ̀ àti gbẹ̀dúmọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tó bá lẹ́yìn ọmọ ìgbẹ̀rẹ̀ lọ́dọ̀ náà táwọn ìbá wọn lọ sí àdọ́sẹ̀ àwọn ẹni a ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ tọ́wọ́ bí ọ̀dọ́ náà bẹ̀rẹ̀ lọ́jọ́ bí ọ̀dọ́ náà bẹ̀rẹ̀ lọ́wọ́ sí ọ̀rọ̀ mọ̀mọ́ yẹn ní ó sírí ọ̀rọ̀ òdúláàdì ní ara ti àtà kan ti àtà tó ń gbà yìí. tọ́wọ́ wọn lẹ́ẹ̀kejì ọ̀rọ̀ pé a máa wò tọ́wọ́ lákòókò ọ̀bẹ náà bẹ́ẹ̀ tó náà láti ní àgbá ìjọba wálẹ̀ tó bá ní àmà òwò ẹ̀ kọ́mọ̀ fi ilẹ̀ fún ìsìnkú orí alákọ̀ọ́kọ́ ò lé tó lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ò lé tó alákọ̀ọ́kọ́ tó bá wálẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ̀wẹ́ kọ̀ ẹ̀ fóònù wọn ti dé orúkọ ẹ̀ alù àbá ẹ̀ mo lè ní ní tẹ́tù kí lọ kọ́ lẹ́kọ̀ọ́ bóòlù ẹ̀sìn ẹ̀ ìgbà náà ni ìkọ́ máa bọ̀ wá. àìsà ní bẹ́ẹ̀ ni nǹkan méjèèjì ni mo fẹ́ ó ẹ fó mo fẹ́ kí n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ bájọ́ kan ìkànnì. mo ti mo fẹ́ kó sí mo fẹ́ kó yẹ pé ìfẹ́ ọlọ́run pé nítorí ọ̀fẹ́ òòlù ṣàǹgbọ́n lọ́mọ lọ́rẹ́ pé jẹ́ àpèjì mélòó lù àwọn. tí a mọ̀ sí fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ fọ́lọ́wọ́ wa a sọ kú fẹ́mi náà obìnrin tọ́mọ ẹni náà tọ́mọ ẹni ọkọ ọkọ náà ti mọ̀ tọ́kọ bá tó wá ah, lọ sí àjọ màmá ti sàn lọ́dún tó mẹ́wàá àhán bí ọ̀wá ẹ̀ tó pọ̀ lẹ́nu ọmọ pé ọkọ yẹn ó nílò nǹkan yẹn lákòókò kí ni wọ́n fẹ́ẹ́ lò ní ìṣe pé mo fẹ́ẹ́ kọ́ sí pé mi lọ́dọ̀ ẹ̀ bí mi fi wọn yára rẹ̀ lọ́dọ̀ ìgbà mọ́ yàtọ̀ ìlú àrà yàrá ìlú ní ìsìn ọmọ yàtọ̀ eléyìí ọmọ ìfẹ́ náà obìnrin lọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ ìjọba sàrẹ̀ nígbà máa ti ta àbúrò tó wàhálà obìnrin tó bá tó máa yóò tù sí olóòtú sí padà wọ́n ti wá fà á ìjọba ayé àtàkà ọmọ wa náà. àkọ́kọ́ ìyẹn ni pé àdáyé gbà tọ́lọ́ máa wà yóò fẹ́. ayé tàbí àbáyé àti ìrètí tó wù ẹ́ ìwòsàn ọba ọba ìwòsàn. àdáyé wa bẹ̀rẹ̀ sí kírun ọ̀rẹ́ sí kírun. àìsàn àwọn ẹni lórí ìrún àwọn ẹni tí ń sunkún òjú àwọn ẹ̀ ń gbọ́ sí sunkún lórí ìrún. Bàlámíyá Bàlámíyá Sẹ́kì àgbàgbà nípa àṣejẹ́ ọ̀rọ̀. Kó fi jẹ́ sí pé ìtàn omi omi ojú ó sì tàn dé ìtàn ẹ̀ sọ̀rọ̀ lọ. Ọ̀yà ọ̀yà ó sì ń gbé nínú aláàbò ẹni tó kù fún tó jáde sọlọ yóò ti sọ pé ẹsẹ wà nínú ẹsẹ yẹn o ìrọ̀wá ọkọ yẹn náà ń là yàwó ti o tún kò sì wọn ti lè gbé owó yẹ kú àwọn kalẹ̀ wà ọ̀rọ̀ wà nínú ìdá lè bẹ́ẹ̀ tó wà náà máa tẹ̀ náà máa tẹ̀ ríbi ládá wà ní ọwọ́ náà ṣàyí ìdáná bí wà fún wa gbogbo àyè pé téèyàn bá jí tó bá jí ìyàwó ẹ̀ kọ́ yẹn náà bílà tẹ́ bá jọ yẹn náà bílà wọ́n kọ́ ọ́ lé sáńdà rẹ̀ ní ẹ̀. wọ́n kọ́ orúkọ wa àti àgbà tí sáńdà wà ní ìpínlẹ̀ yẹn ẹni kó jí tọ́ bá dá sí ọmọ rẹ̀ ládà rẹ̀ ọ̀tọ̀ ilé ṣùgbọ́n ládà ilé ìyá rẹ̀ ó jí ọwọ́ jí àwọ̀ ẹ̀ ọ̀rẹ́ ìdílé kan dára dákẹ́ títí tó lèrè yẹn náà nígbà tí kẹsàn pàdé ìlú wájú ká pọ̀ ọ̀nà padà lọ́wọ́ yẹn náà nígbà wáyé ti alábìrin sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ lọ́sọ̀dá wọn kọ ọkọ rẹ̀ sí ọmọ ìyá tí wọ́n ti ọlọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ nínú ọkùnrin àti nínú mímu. àyíká wá dìde àyíká wá dìde ó ń jẹun àyíká ni mo wá wá dìde ẹgbẹ́ sunkún tí omi ojú bíi lóbi bọ́ ara ìlẹ́nu tó fi lórí ìta ìlẹ́nu ìtọ́lọ́ bá wà lè tó àtúrà àtúrà yọ. صلى الله عليه وسلم mo tún wá ní ọ̀rẹ́ lójú mo tún wá mo tún sọ fún ọ̀rẹ́

ọ̀kánilẹ̀ omi kánilẹ̀ omi ẹ̀ kánilẹ̀ títí tílẹ̀ inú ilé wa yàrá mi tó fi di tí ó sì kú pẹ̀lú mi. Bàtà àbíyá ìròyìn òbí òun sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni Bílálù bá dé níbi pé ó kírun ládàá láti ìgbà tó ti jíròrò sọ̀rọ̀ bá wà rẹ̀. Àlẹ́bí ìgbè kírun ládàá lẹ́yà àrọ̀ òun lójì. Ìyẹn tó ti sùn díẹ̀ lẹ́yìn. Kò tẹ́sì kankan kò sí gàgà tó pọn nípa nígbà náà sẹ̀rẹ̀ àdúrà tó fi kéèyàn ọmọ ẹni tí láti di alẹ́ kọ́ máa fi àdúrà títí di àdúrà kò sí gàgà. kódà lẹ́yìn tó kọ́ sí yìí àwọn àbá tó yọ̀ ń da rẹ̀ wọ́n kéré nígbà tó kọ́ sí nǹkan ọmọ rárá níbẹ̀ wọ́n kéré. kó o sùn mẹ́ níbi wọ́n fi lọ́gbà rẹ̀ sún nẹ̀ káàkiri tó mo tún ká sí rẹ̀ lẹ́yìn nípa báyìí ilẹ̀ wa tó lùmí láàrùn wá dé ọ Abdulrahman ló na àwọn wọ́n wà náà wọ́n bá wọlé lọ alẹ́ ní wọ́n wò pé àyà wọ́n máa rẹ̀ bó ní ti ìjọ gbàgbà àgbà àgbà àgbà àgbà Abdulrahman ló na àwọn wọ́n wò ojú àlẹ́ ìyá ọmọ tó kù.

ọkùnrin kan wọ̀ bàrà wọ́n bàrà ní àdá àbá ni wọ́n kọ́ bá sùn tí wọ́n ní àbá ẹrú ni yọ̀ mọ̀ ní ìwọ́n náà bá gbogbo ha omi ò fà máa ní wọ́n ha wọ́n ti ń tọ́jú wáyé ọ̀wáyé ayé ọ̀rọ̀ lákòókò yìí tó olùdíkà ní àwọn olùdíyàwó ló ti máa jáde tí ọ̀kadà náà lọ́wọ́ máa bẹ̀rẹ̀. Àkọọ́lá ayọ̀mẹ́ náà ayọ̀ òfin. Àbùrọ̀ àbùrọ̀ àbájọ́ àwọn ọ̀dọ́ pé àwọn ọ̀dọ́ yà wọ́n lọ́wọ́. Èkó ọlọ́run bá yẹ wọ́n tó. àwọn ìtọ́ dàrí ànájọ náà ìtọ́ dàrí ọ̀rẹ́ sùn lọ́wọ́ ní àwọn gbogbo àwọn lọ́rùn wọn ọlọ́mọdé bí yàn bá rí òkú lọ́rùn báyìí lásán á àrùn ta orúkọ á ń jẹ́ ìlànà sílẹ̀ ìjẹta sílẹ̀ lásán ọmọ bọ́ọ̀lù ọmọ ènìyàn náà dáwọ́ ilẹ̀ lórí nǹkan tó jẹ́ nǹkan àbàlójẹ́ kó sọ ìgbà yìí sẹ́mi ìrìn alábìrin náà máa rà àmà àníwọ̀rọ̀ ti tó ń mà. Bùnà àtìláyà àti ìwúrọ̀. Abdulrahman bin Awọ ó tún wá sọ̀rọ̀ náà. Ọmọ tó ń sọ fún ọ. Àkọ́lẹ̀ ọ̀gbọ̀n ẹ̀yìn ìwà sálẹ̀ àti ìwà sọ̀rọ̀ yìí. Ó tún ń dá mi. ẹgbọ́n jẹ́ pípé kan náà àwọn tàbí ẹ̀yìn orí kan náà àwọn tẹ̀lé wọn lẹ́yìn nígbà tó máa rẹ̀ fún ọwọ́ rẹ̀ gbọ́nù orí kan náà ọmọ tó tẹ̀lé wọn lẹ́yìn náà àwọn tẹ̀lé àwọn wọ́n wọ́n lọ wọn bá ní ẹ̀ka wọn bí èyí oṣù dáradà ní ẹgbẹ́ wọn mọ ẹgbẹ́ láyé wọn tọ́ sọ fún ẹ wọn sọ fún pé ní oṣù kú lé yẹn dáradà ànábì ó pé ju dáradà ní ọ̀rẹ́. وإنا بفراقك يا إبراهيم لمحزونون. لم تنم الواجب لم يدع لم تنم الواجب يعني في عمل صفو تبالي ما نزل أمي يعني يا الله سواء تقول كل يوم ọmọ ilé rẹ̀ kó ju lẹ́yìn tó ń wáyé kó ju dání nígbà nígbàgbé àwọn ọ̀rẹ́ mi tó ń wọn ọmọ bàbá jẹ́ sọmọ ènìyàn ọgbọ́dọ̀ sí ìjọ ènìyàn ilé ìjọba pọ̀ nígbà báyìí àwọn ìpín yàrá yàrá tó fún fún ayọ̀ táyọ̀ bá lẹ́yìn máa tún ẹ̀ ẹ̀ fún lẹ́dọ̀. ما كنت أقول أن الإنسان إذا فرح بكى. أنا أقول ما يريد أن يقول fáyọ̀ wọn kà máa gbọ́jọ́ máa sọ pé táyọ̀ bá dé ìyẹn máa sọ fún mi nínú ìrìkọ́ tẹ̀lé. àtàrà ètò ìlànà ọ̀rọ̀ ẹ̀wọ̀n màmá kì máa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀lẹ́yìn wà láti Mbọ̀ wá gbàgbá ìnáyè wá ní Nàìjíríà tó kú láti mọ́ta wá Nàìjíríà tó bẹ́ẹ̀ wọ Nàìjíríà ìtumọ̀ yìí gbé ẹ̀rọ ìjàmbá tó yàrá ń sọ bàbá rẹ̀. Àwọn àǹtọ́ wọn ìbáná fi dé ẹ̀dàgbà káwọn wọn rẹ̀ fi sọ ẹkùn ilé ìyẹ́kùn ìhù yòó ní lúúú ayọ̀dé anẹ́sìn níjọ́ náà lòdì lókàn fún yàrá tó mú ayọ̀ wọ́n náà bí ìmọ̀ nípa ní òye àbí ayọ̀ ìlú ẹ̀ ìyá máa sọ fún mi ha ìlú ní pọ̀ sọ fún mi máa lé títí ní àwọn ọmọ ẹgbẹ́ ìdájọ́ lọ́wọ́ fún ẹ̀ hafizul Qur'an ìkẹta hafizul Qur'an àwọn ọmọ hafizul Qur'an ẹ̀ńtọ́ ha àlùwà láti rẹ̀ lókun lórí gbogbo twenty wájú kó wájú rẹ̀ ráyà wọn lọ bí bàbá ẹni gbogbo àwọn twenty wọn yà lójú wọn gbogbo wọn láti parí àlùwà ní lórí wọn ti kọ́ yí yege ó sọ̀kọ́ lùdí ìpínlẹ̀ twenty náà wọ́n ti ha wọ́n ti ha wọ́n ti gbà wọ́n mọ̀ ó sọ̀kò ayọ̀ ayọ̀ àti yóò jẹ́ pé yóò tún bẹ̀rẹ̀ ṣe náà kí ìdí pé ọbẹ̀ ìwọ náà tó ti mọ́ ti pa nílá rẹ̀ tó ti dá nínú orí tó tóbi báyìí tó rẹ̀ nìkan náà àwọn afáǹbẹ́ńlẹ̀ wọn ò rí bẹ́ẹ̀ èmi bíkìlì à èmi káfíńtà ìlànà mo wá ti máa tó ìdùnnú àhàbọ̀ yìí. yàtọ̀ àbáyà kan. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún أنه لا يدفع من أبغى عنه Ọlọ́run àgbà rẹ̀ kẹ́lì ló gbà lẹ́wọ̀n. Ọmọ ọdún kan tó wọ́n ń tẹ̀lé nípa rẹ̀. Ọbẹ̀ ìfọ̀lá ti bẹ mọ́ mú ọmọ ọba yìí ti pẹ̀lá rẹ̀. Àwọn ará ẹ̀rọ àtẹ̀jẹ́ wa ti wá lọ pé kí ni pé ọba yìí ló ń ta fún ìròyìn ìgbà tó ń jàgbá. Ẹ̀fọn fún bẹ lórí ẹ̀ fún bẹ lágbàá kí ló ń bàbá arúgbó ti lẹ́gbẹ̀ẹ́ wọn ó ní ti pẹ́ẹ́sẹ̀tì ló wà á mọ̀ sí àmì ìmùmí ní kí ló ń fi ẹ ló gbẹ́sẹ̀ kí ló ń fún lórí ló ń fún lábẹ́ kí ló bẹ́ẹ̀ ti fi ọmọ rẹ̀ wà ní ilé abẹ́lẹ̀ mẹ́tẹ́lẹ́gbẹ̀ẹ́ Nah. Ada yang beri. Oh, itu kan warna ada di sana. Ada yang aku di sallallahu alaihi wasallam. Orang orang yang baik sama dengan warna ini pada Allah tadi kawan ini. Oh, itu kan warna wá bá nínú ìjọ kan tẹ́ wá lọ. iná wọn àyàwó kà sọ́kọ̀ àbúrò kan làmúyàkùnrin ilẹ̀ yìí. sùúrà kà làmúyàkùnrin. sùúrà kà làmúyàkùnrin ilẹ̀ yìí làdákà lóòrùn àmì ìtìpá wọn mùsùlùmí làwọn mọ̀kìlá àtà ìyàwó wọn báyìí. wọ́n ní ọmọ rò ọmọ rò lọ́wọ́ ìwé ìlú abáyé wọ́n pàṣẹ fún àná sọlọ́lá wa ọlọ́run ní kí n sọ ìwọ̀n wípé lọ́ọ̀ka súrọ́tò lè bàyìí nílẹ̀ lọ́ọ̀ka lọ́ọ̀ka fún báyìí lọ́ọ̀ka. Ìgbìmọ̀ ní ọba rẹ̀ ga pé ọlọ́run ní kí ìwọ Mùhàmmad sọ̀rọ̀ wa rẹ̀. Lọ́ọ̀ka báyìí lọ́ọ̀ka lè kó ké súrọ́tò bàyìí nílẹ̀ kọ̀ọ̀ka fún. Àkọ́ọ̀lá Òbáyé. Òbáyé wa sọ náà lọ. Àlejò ọlọ́run ní kí n ka sóra tó ìbàyí náà fún wa ò báyìí lọ ká a báyìí wá ń béèrè ní kọ́ńpáníṣà. táwọn ní ọdún ilé ìyá rẹ̀ fún lọ́wọ́ táwọn ní ọdún ilé ìyá ọlọ́run dárúkọ ọ̀rẹ́ nígbà ọjọ́ ìkọ̀ọ̀lẹ́ láàrin àwọn ọ̀lẹ́ nǹkan bí ee náà ní àwọn ará àlọ́ máa lọ ee ẹni ará lè kì í náà ju ee ee ee náà ju náà. Àlọ́ mi ṣe wàlẹ̀ mi náà ti ṣe ìdílé àti ìmọ̀lọ́wọ́ ọba tó dá mi lọ́sẹ̀ tó lè kọ́ mi kúra bẹ́ẹ̀ ni wọ́n dá mi lọ́sẹ̀. Bàbá àbúrò wa ni wọ́n ti bá bẹ̀rẹ̀ ìlú rẹ̀ gánà ẹ̀kọ́ àyọ̀rọ̀. Náà, nípa láyé, yẹn ká ń bẹ̀rẹ̀ ní ọ̀dà ìdí ọ̀gá gbẹ̀mẹ̀ àwọn ẹ̀kún tá a bá ti sún sáà sọ̀rọ̀ sọ̀rọ̀ dáadáa yìí ọ̀rọ̀ mi lọ. ó dà ní ìwà ọ̀rọ̀ máa wà ní tó yìí kí yẹn dáná ọ̀rọ̀ máa yọ̀ ọ̀rọ̀ rẹ̀ rẹ̀. ṣùgbọ́n ẹ̀rọ kan wọ ẹgbẹ́ pé ní àtàlá kí ìwọ̀n rẹ̀ kọ́ wá ẹ̀kún ẹ̀mí ẹ̀kún ọ̀wà ọ̀wà ń pè ọ̀wà àtàlá ẹ̀kún ẹ̀kún àbọ̀. ọwọ́ àti ya méjì wà ìkẹjà ìkọ̀ọ̀dà ẹ ẹ ọlọ́mọdé àlọ́ rẹ ẹ tàdúrà rẹ ẹ dáadáa Ọrụ àlọ́ rẹ fún bàrúnjẹ ṣùgbọ́n ọlọ́mọdé àlọ́ rẹ fún ayọ̀ àwọn ọlọ́mọ àlà ọlọ́mọdé àlọ́ fún ọlọ́mọdé ọrụ rẹ ẹ méjì sí kí a máa wá kápẹ́ wá kápẹ́ wá

Mo ti yọ kejì. Nígbà yìí àwọn tó lò wáyé sọ̀rọ̀ àwọn àìní ìwà sọ́lá àwọn àgbò rẹ̀ tó ń ìdájí yàtọ̀ sí máa. Náà, wọ́n rò ní mo wá dé wá bá ànẹ́bì, ìjọ kejì mo wá bá ànẹ́bì sọ̀rọ̀ nígbàgbọ́ bá dùn ní inú yẹn tẹ̀ olùwọ́n abá ànábì níjọ́ náà ń bá dé àwọn àtàkùn bá wọ́n jọ sunkún àrẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ kásẹ̀lẹ̀ náà ń sunkún ìdí tí ìbànújẹ́ wọ́n sunkún. Kúntù ya ọ̀rọ̀ láwùrọ̀. Ọ̀rẹ́ ẹ̀ ń jọ lọ́wọ́ wa. Àbí ní àyè ṣẹlẹ̀ káṣíkì àrùn àwàkọ́ ìlú. Dákun sọ fún kílọ̀fà tó wà sí ẹni kéjì rẹ̀ rẹ̀ àbúgbàgbò ìṣẹ̀lẹ̀ ìjọ sọ fún kílómẹ́rù lọ́mọ ìrẹ̀ ìṣẹ́ ọlọ́wọ́ ọba. màdínwó akẹ́kẹ́ tó kò ká àmúlá káyé. tí mo bá rẹ́ fún pẹ̀lú ló bá ìfọ̀ mẹ́. ìlànà àkẹ́kẹ́ kò ká àmúlá káyé. ilé kò ká ilé kò máa. tí bàbá rẹ́ fún lẹ́kọ̀ọ́ bá wá èmi ló ti lẹ́yìn tó fún nínú ọ̀rẹ́ bẹ́ẹ̀. èmi lọ́ọ́ máa gbẹ́yàn ẹni pé kàbáyé èèyàn lè pe ẹkún tó ọba wà máa lájá tí òun jàmá lọ tí tí ń padà táwọn náà bẹ̀rẹ̀ sí í gbogbo àtọ̀tọ̀ àtọ̀tọ̀ ẹni nìkan ká wọ́n yóò wà láàrin wọn tó jẹ́ wáyé wáyé wáyé ah, wọ́n náà wà wọ́n onígbé tá a fẹ́ wa ọ̀wà a ní pàmíṣà látọ̀dọ̀ àyẹ̀lẹ́ lórí ẹ̀yìn bí àyẹ̀lẹ́ ọ̀gá wọn pé káì nígbà tí wọ́n lọ bá wọn àyẹ̀lẹ́ pé káì ó ti bá wọn wọ́n bá ìfúnra láàrin ìṣẹ́jú márùn-ún ẹkún gidi ọwọ́ àtọ́jọ jẹ náà ọ̀rọ̀ náà wọ́n sọ́nà ní wọ́n bí tó ń sọ́kún sí ìwọ́n wọ́n náà ń dára wọn náà nù áwọn náà láàdá ilé kò ti jọ ní tó ilé ìrìn alákọ̀ọ́kọ́ ìrẹ́lẹ̀ kejì ìjì ọ̀dà oníkàwọn tó ń jàǹbá ilé ìkàwọn ọmọ arákùnrin àwọn ọmọ ẹ̀yà ọmọ Yusuf wá bá bàbá wọn lálẹ́ pátápátá ni wọ́n wá nígbà tí wọ́n dì wọn ò délẹ̀ ní ojú báyìí lásán wọ́n mú wọlé ní wọ́n wá sọ fún òwúrò wọ́n wá bá bàbá wọn hàn ó náà ní wípé ìdí abáfẹ́ fún ẹ̀ ní sábàbáyé tẹ̀síwì téèyàn bá fẹ́ fún inú hikma tó ẹ̀ká máa lò sábàfẹ́ fún ẹ̀ ní ìró bàjẹ́jẹ́ ẹ jẹ́ ká gbọ́ dáadáa o abẹ́ fún yẹn ní ròó bànújẹ́ bóyá bànújẹ́ ṣẹlẹ̀ abẹ́ fún yẹn ròó rẹ̀ ọjà kásọ̀ fún láàrọ̀ láàrọ̀ wá ti di náà tó jẹun àárọ̀ ẹ̀ lọ́wọ́ torí bí wọ́n máa ń tó báyìí dáadẹ́ yóò ṣe kí ni yóò ti kú dáadáa kò ní àfẹ́sì ọmọ ẹ̀gbọ́n kan. sábà tó lè yẹn ní ròó ayọ̀ ọjà ọjà yẹn alẹ́ pọ̀ àti mọ́jú báyìí ọ̀gá ó lọ́la lọ́wọ́ òun lọ́nà ọ̀yà àlàáfíà lọ́nà ọ̀yà òun lọ́nà ọ̀gbà kó lè yẹn sùn lójú ṣùgbọ́n ọkàn òye tó ojú èso ara ìgbà torí tí ní ìrọ̀lẹ́ fún ẹ̀yìn ló bá ti jẹ́ láàárọ̀ lọ́dà torí tí bá ti jẹ́ gbóná lọ́kàn ọkàn yẹn ò ní yóò sùn.

àtùmọ̀ wá ní àárọ̀ ọ̀la òun nìkan ló kù lálẹ́ yóò máa jẹ ká yóò máa wá fẹ́ yóò máa fọwọ́ họrí yóò máa fọwọ́ lọ pa ẹyẹ sí yóò máa wọ́n ha ha yóò máa dà nù. mo tẹ́ bá fọ́ náà rọ̀ gbogbo ibi tó bá gbogbo náà lára rẹ̀ yóò ti jáde náà kúrò di alẹ́ ẹ̀yẹ ká fún fún mọ̀ ẹ̀ yẹn lọ́ba ti jẹ́ pé àtòjíjẹ́ rẹ̀ náà ní ti tá a bá fẹ́ fún ìrìn àtẹ́kọ̀ọ́ rẹ̀ ti lọ́dẹ́ ìrìn

wọ́n lè fẹ́ kìkì bẹ̀rẹ̀ àdúgbò sí kò sí kò lè dojú kan tí ẹni tó fẹ́ kí nǹkan wé ìfẹ́ kò lè dojú kan wé ìfẹ́ ojú ń tì wọ́n ní kó fóònù ẹ̀ wọ́n ní kó fóònù gan ní wọ́n mú un ní ìrẹ̀ lẹ́yìn kó sì wà ní iwájú ẹni ẹni tó jẹun fún ọlọ́gbọ́n tẹ fóònù.

dídú dídú rẹ̀ pátápátá sàlámù aláìkùm kí nílẹ̀ ẹ̀dọ́ rẹ̀ kò tẹ́lẹ̀ lọ́nà ẹ̀fẹ̀. tó wáyé tó tọ́jú wọ́n ti ìyá ẹni tó lù wọ́n yìí. tí wọ́n tún pèsè náà wọ́n ti lè máa fún ní àìsà tó bá ti kọ́ wá sọ̀rọ̀ ìyá ọ̀yà ìlú rẹ̀. ó wúlò ọ̀gá àǹfààní fẹ́ni tó bá lójú torí pé ojú tẹ̀ ń wọ ìdí nǹkan mẹ́rin pọ̀ rírà ọlá nǹkan àpapọ̀ àwọn tó mọ̀ nípa ìmọ̀ nípa bí èèyàn ti bá yẹn pé àwọn ẹni ń wú àwọn kan máa ń jáde ó sì kà ń bá yẹn nígbà tó yà wọ ọba ti dàpọ̀ ọlọ́run ọba àlẹ́gbẹ̀ tó máa gbé ìgbọ́dọ̀ báyìí lọ rẹ tó ti kọ̀tọ̀rọ̀ ẹ̀ máa tọ́lọ̀ bá wà ní ìṣẹ̀lẹ̀. ìjọba ti wá fẹ́ báyìí sọ̀rọ̀ ẹ̀yà tó sílẹ̀ wọ́n ti wá lẹ̀ bẹ́ẹ̀. ìjọba ní bùkátà tó ká di ìṣú àlè láti ti dé èyí láti ti gbàgbà àfẹ́gbà ọlọ́run ọba tó ti gbàgbà فيا طيب الأسماء فيا من هو الله ومن لا ذلك إلا هو ومن كان من ربه فإنك ومن كان من مولاه فإنك ومن كان ومن كان إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا يبارك نعم يوم الجميل Thank you. ìbéèrè tí ń tọ́jú rẹ̀ ni pé tí èèyàn bá lálàá ẹni yẹn jẹ́ ẹni tó máa ń ẹni tó sọmarì sọmarì ẹni tó jẹ́ ẹni tó ń pẹ lọ́hùn bí láti ẹ̀dọ́dọ́là náà wá lálàá yẹn pé ó rí ìmọ́lẹ̀ rẹpẹtẹ tó yẹ pé ó fáìn tó rẹwà tó túmọ̀ sí níyẹn kò fẹ́ jẹ́ kí ẹ̀tẹ̀mọ́lẹ̀ fún wa ẹ̀kejì ni pé tó o sì fẹ́ tó jọ yìí ẹnìyẹn fún ọlọ́lá kan ó pé ó rí obìnrin tó rẹwà irú obìnrin tó pé láti fẹ́ òbí ẹkẹ tó tọ̀mọ́lẹ̀ mi ìyẹn náà fi mi fẹ́ wọ́n sọ pé àwọn ọ̀dá ẹni tí ó lára tí ó yí ìmọ́lẹ̀ nígbà tí ti máa ìmọ́lẹ̀ tó yí. bákan náà ó lára ẹ̀kẹ́kẹ́ tó wọ́n yí obìnrin tí ó rẹ̀ wọ́n gẹ́gẹ́ bí obìnrin tó wọ́n láti jẹ́ àti ìdílé yẹn. ọmọ ya wò lẹ. àjọ àdá tó ní pé ẹ bá ń ta mi fún ọwọ́ yàrá. ẹ̀jọ́ dáná àrà ẹ̀gbẹ́ àbáyọ̀ làwọn ẹ̀gbọ́n ọ̀hún àjọ. darí ọkàn pàjọ́ ọkàn. olùwà ló darí ọkàn á pàdé ọkàn tọkàn bá ti pàdé ọkàn ara ó pàdé ara tọkàn bá ti pàdé ọkàn ara ìwọlé ara ìwọlé ara olùwà darí ọkàn á pàdé ọkàn tó jẹ́ ara pàdé ara gbogbo ẹni tí wọ́n ìyàwó nínú àwọn ọlọ́yà táwọn owó ìtura wọn gbogbo àwọn náà tí wọ́n wá gbogbo àwọn àlàdá láì àwọn àlàbẹ́ àwọn ayàwó náà ọ̀nà ọ̀rẹ́ fún ayé àwọn àlàdá nípa pé èèyàn sọ ẹ̀kọ́ ṣé o tẹ tó ní iye gbà ṣé ẹ̀ka náà ni pé nípa àpẹẹrẹ tí àwọn ṣe ń pè lórí ọmọ tí háàbù náà lò lóṣù kẹyìn tá a wà lẹ́yìn ipò òkùnjẹ náà wà pátá kúrò àwọn ọkọ̀ láti kà yóò kọ̀rọ̀ náà. ìbéèrè wọn lákòókò pé wọn ti pa ọ̀rọ̀ fífọ ẹ̀kọ́ kí wọn bá kà lọ bá pé sí ìjẹun ní ìgbà àbí pé wọn bá ti jẹ ẹ̀ka níbi ìjà yìí omi tí yẹn bá lọ kí yẹn kọ wọn nígbà tí wọn bá sọkọ náà ah. pé ìjẹun ní iye ìgbà kan tí yẹn gbọ́dọ̀ wọn tàbí tó yẹ. nọ́mbà nọ́mbà Abubakar ti dé bọ́ọ̀lì ọ̀la ọ̀gá àánú òlé ká sọ́kánná ọ̀lọ́kọ̀ọ́ náà tó sọ gbogbo bàbá ń gbàgbá yẹn wọn sọ ẹni tó ká ọ̀rọ̀ ní ìpalẹ̀palẹ̀ ìgbé ló jẹ́ ti pé ilé ẹ̀kọ́ tó ní ti fún ẹ tó bọ́lọ́ bá bá ti fún ẹ tó ní ẹlòmíì yọ máa rí sun dáadáa ẹlòmíì kò ní tẹlẹ ti láéláé tí ọba tẹlẹ ti láéláé ti láé o lè bẹ̀rẹ̀ ọ̀rẹ́ tó fún ọ náà èyí tó ọrùn mẹ́rin fún ìdòwò fún ọ èyí tó ìdòwò mẹ́rin fẹ́ lọ́rùn mẹ́rin lò kí ni túláàdì lásán ọ̀dà abáyé òun ni lóye fún wa náà. àwọn ọmọ ilé ìdí pé lórí àpẹẹrẹ nípa àwọn ọmọdé wọn bá wọn àti ìpẹrẹ pé ó ti jẹ fún wọn ìdùnnú ìwé ní àwọn ọmọ ìlú àti àwọn ẹgbẹ́ ìfọ̀ tó ń wòye pé ní ọwọ́ sí àwọn ọmọ ìlú ìjọba ìgbà yẹn alẹ́ nù kúrò yálà á. kí ká máa lọ ẹ̀yin ọmọ ìṣe kí máa lọlé ayé èyí tí ó fà á. tí àwọn èèyàn ò pé gan ààrẹ láwọn ọmọ òní buhari àmì ọgbà àwọn ọmọ tèmi rí ha àwọn ọmọ rí ha ọmọ ẹgbẹ́ yẹn rí ha kí ìjẹ̀mbá fẹ́ ìtọ̀lọ́ ọwọ́ rẹ̀ ti létí mi kan tó kúrò ń bẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ mi kan pẹ̀lú ọjà ẹ̀kẹ́ dáadáa ọmọ rí ha. mo ní manifest manifest yóò di kan ní ní àwọn ní àwọn èyí ti náà péjì péjì náà kí ìyàbá

tọ́ba ti fẹ́ kọ́ àwọn ọmọ ọ̀tẹ̀ ẹ̀fọn yọrọ náà. Nígbọ́. Wọ́n ní pé yàrá gbé nìkan rẹ̀. Kí lásán àti ọmọ àti? Ṣé ní àdúrà sí àwọn ará àwọn ẹ̀rẹ́ tó ń bọ̀? èmi ọmọ ń tẹ́jà pé àdúgbò kama ṣùgbọ́n ọmọ ti àwọn àdúgbò aláwọ̀ àyílájú àti máa gbà wọ́n ti àwọn àkọ́ ọ̀kan yẹn jẹ wọ́n lọ́wọ́ bá ọkọ̀ bẹ́ẹ̀ nínú òwú àlàáfẹ́ àyẹ̀yí làkọ́ọ̀dù lásìkò mo wà nínú ìgbà lónìí ní èkì láàárọ̀ gbọ́mọ yàrá mo wà lásìkò kan ní eléyìí ìdè láàárọ̀ àwọn ẹnìkan wa mẹ́ẹ̀dùn ọ̀rọ̀ abẹ́sà tó àwọn ọmọ ọ̀dọ́ ó ní làkọ́jà mọ̀kànlélá lọ́kọ̀ kan mẹ́ẹ̀ẹ́dọ́ kọjá là làkọ́jà mọ̀kànlélá lọ́kọ̀ kan ṣùgbọ́n bá gbogbo mùsùlùmí lọ́wọ́ àìní gbogbo ìlú wọn bá ah, máa fi dá mo ní ẹsẹ̀ o ìwọ ìmáàmù tó ní wọn fẹ́ làkọ́jà mọ̀kànlélá lọ́kọ̀ kan ó fún mi ní èrè ẹ̀ wípé ní àbájáde làkọ́jà mọ̀kànlélá lọ́kọ̀ yìí máa ń jẹ́ kí ẹ̀mí ó gùn ọ̀gbọ̀n àwọn a ọjà alẹ̀ kò jẹ́ àdúrà ẹni tí mo rà làbọ́díjá ààbùn kankan abdulhabi làbọ́díjá ààbùn yìí àbá bẹ̀rẹ̀ tí nǹkan kan bẹ̀rẹ̀ àdúrà jẹ́ pé ẹ̀mí ogun ni kò sí ó yà wọ́n àti ní bẹ́ẹ̀ ànábì òdòdó bí dáná ti ti túrí àti sírí àti dáná tó ẹnu gígùn ọwọ́ wa tí má jẹ́ mi ti kọ́ wa anyị làkọjá kọ làkọjá kọ mẹ́mi kùn kùdíkọ̀ lẹ́yìn àmàlẹ̀ kọ́ ẹ̀yìn lànà ẹ̀yìn sọlọ bá wà yìí ànábì òkè bẹ́ẹ̀ oke pẹ̀lú ìdí mo ké fún ọgbẹ́ ìlú ìbàdàn òsì anyị. mi ẹni bi ti gbé náà pé máa dànù máa lórí jíròrò gba ọ̀rọ̀ kó tó sí ní ọbẹ̀ náà lẹ́yìn irun kọ̀ọ̀kan tó lè bá lè kọ́ ọ̀ràn máa gbàdúrà rẹ̀ bákan náà tó ọba kí wọn ká gbàdúrà náà dáyà lọ́wọ́ tó lè bọ́ sàdámà gbàdúrà rẹ̀ ara tóbi lẹ́yìn àbí ní one dollar tó láti ní ooru láti one dollar tó láti ní ooru ní kọ́ọ̀dù gbàdúrà kí àlọ́ kọ́ọ̀rọ̀ náà tọba ta lùwà rárá mọ́jòkó láì yẹn náà fílà tó ń nàfẹ́ lòwòdó kí gbogbo àwọn àyè ọmọ yìí tọba ti sàdúrà yọ gbà màmá àwọn àpá àpòyí máa ka iná wà rárá ní ìlà àpájọ ẹkọ gbogbo mùsùlùmí máa bá láti ṣòro gbójọ ẹwà bá tìrì nínú iná wà rárá ní ìlà àpájọ kọ́nà kódà bíbí àyẹ̀wò يريد بين آية إنه على رجعه إلى قلبه من كلام السماء والطاعة وما أدراك ما قال النجم الساعة إن كل نفس لما عليها فلينظر الإنسان خلق من ماء دافق يخرج òkúta ní àtọwà ẹni tó kúta lọ́gbà pé ní àwọn àlàáfọ́jẹ́ ẹ̀yìn ìṣàkọ̀ ẹgbẹ́ òun ipò kẹ́ńtọ́ pé kú kúnà olèbá olèbá ìlera yẹ pratika pratika pratiki ayé lórí ẹ ìdíjúmọ̀ ní gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa báyìí a máa dọ́ àkàn ló fẹ́ kà àbẹ́yìn máa dọ́ àkàn ló fẹ́ kà fún náà. ìbéèrè yìí wà lọ́wọ́ olùdíje ìròyìn láti pàtàkì wọ́n ní gẹ́gẹ́ bí a ti ṣe màá ní ilẹ̀ yorùbá tí wọ́n bá sọ pé àwọn àlùfáà tó gbajúmọ̀ ṣé adam ìlọrin ṣe àbẹ̀wò kí ni a lè sọ fún ẹni tí ó bá ní irú ìgbàgbọ́ yìí. kí ni a lè sọ fún ẹni tó nígbàgbọ́ pé àwọn àbá àtọ́ gbajúmọ̀ nílẹ̀ nílẹ̀ ẹ̀bùnẹ́bù nílẹ̀ yorùbá ní ṣé kàmàlùbí àlàáfíà ní àbíkẹ́ màálà àlèlórí ìgbé ẹni tó nígbàgbọ́ pé àwọn àbá àtọ́ gbajúmọ̀ ní wọn àti ìlàjì sọ nípa wọn kí n láì bẹ́ẹ̀ tí mo wà lọ́jọ́ náà àbó ti kéé dáa wọn wọ́n ti kéé dáa ẹ bá kú bí kan ọ̀pọ̀ nínú yàrá ń tara àbọ̀ nkú náà àárín lábọ̀ tó ti bá ní àbọ̀ nkú náà lọ́gbà jùmọ̀ àárín lábọ̀ àárín wọn èdè tó náà tó rí láàrin yìí rọ́ọ̀mù tó lọ́wọ́ àárín yìí wọn àbẹ́ èdè bí àti tó ní ọ̀dọ́ mi hàn bàbá adáwà yìí tó ní àárín tó bí hàn pátápátá ìdílé rẹ̀ ṣùgbọ́n táwọn ní àwọn àbá àtọ́ gbajúmọ̀ ilẹ̀ Yorùbá á mọ́nàká mi ò mẹ́tọ́ gbajúmọ̀ bá mi lè jọ pẹ̀lú àgbàlá ilé ló lẹ́wà ní kìkì ìta ló wọ́n ti kì í tẹ èèyàn gbàǹtọ́nù mú wa bọ́lọ̀ ti ṣe wájú Senegal ní ìsìn táwọn Senegal Dakar tọ́ba bẹ́ẹ̀ lè fi ta ara àbá àtọ́ gbajúmọ̀ ìlú Senegal Ibrahim àbáwọn àgbà ẹ̀mí ya ẹ̀ lẹ́fọ́sẹ̀ mọ́lé nígbà àwọn aláàbẹ̀ ọmọ ilé ẹ̀ṣọ́ kan mú ilé ẹ̀fọ́sẹ̀ mọ́lé àwọn ọ̀rẹ́ wa wà lẹ́jọ́ máa lẹ̀ wọ́n ní ìdánilẹ́ ìgbọ́nmi ya lẹ́jọ́ gbàgbọ́ ya ìgbà lọ. ẹ̀yin ará nàìjíríà gba òde rẹ̀ ní ẹ̀yà tó tẹ́lọ́bẹ̀ ní ọ̀dọ̀ àwọn ará sìnìgà bí àbá owó lọ́gbàjúmọ̀ ilẹ̀ sìnìgà láfíríkà àmẹ́nìkan tó dà afa àwọn ọlọ́wà lórí òdodo lọ́gbà tí wọ́n ti lẹ̀ tìlẹ̀ gà àbọ̀rọ̀ dáadáa láyé torí ó kùnà ó kùnà lórí òdodo tó báyìí ọ̀rọ̀ kọ̀ǹtítà àbá méjèèjì náà dárúkọ yìí bàbá méjèèjì náà dárúkọ yìí bàbá wa ni wọ́n ti wàhálà lọ́sìn bọ́lá wọn bá ti fún wọn lágbára ṣùgbọ́n ọlọ́wọ́n bá òkú wọn ti fún gé òdodo níbi ọ̀pọ̀lọpọ̀ tó tẹ̀ wọn nínú súnà ẹ̀ lọ́lọ́lọ́ wọ́n là bá àwọn gbajúmọ̀ ńlẹ̀ Yorùbá méjèèjì yẹn náà má wulẹ̀ pẹ̀lú mọ̀nà wọn là bá àwọn gómìnà tó gbajúmọ̀ ńlẹ̀ Yorùbá má dà bá àwọn méjèèjì tó bá dà bá àwọn méjèèjì ọ̀tà kí ló dá sí ọ̀tà bò ẹ má lájọ ọ̀tà fún àwọn méjèèjì gbajúmọ̀ ńlẹ̀ Yorùbá ilẹ̀ ilẹ̀ yóò má dé méjì kékeré wa ni àbọ̀ nbídíà dédó bídíà wá sẹ́wọ̀n ló ń ti ń tẹ̀lé reality ló ń ti ń tẹ̀lé nínú kí wọ́n pé nílò olóko yìí ta ló ń lọ́wọ́ ayé wáyé.

àwọn ilé ìná gbajúmọ̀ ní gbogbo àbá nílẹ̀ Yorùbá gbogbo àwọn ikú ẹ̀yìn wọn ni wà kódà lẹ́yìn lọ́nlọ́n ni wà ní gbajúmọ̀ mo tàbá sọ pé síbi òdodo wọn ti ẹni àkọ́kọ́ wọn ti dẹni èyí wọ́n àwọn ọlọ́run Thank you. èèyàn méjì wá bẹ́ẹ̀ gbàtọ́ sí lápá àtọ̀tọ̀ àwọn tó ní ìrẹta ọjọ́ ìlú tó mọ́mù wá bọ́ sí iwájú àtẹ́kọ́ àwọn ìgbàlú rẹ̀ mọ́mù bọ́ sí iwájú gbàtí mọ́mù sí lápá ẹ̀rẹ́ kejì lọ òbí rẹ̀ fọ́dà àti tó ẹni bọ́ sílẹ̀ ìṣẹ̀ òun náà wá ń tilẹ̀ ṣó wọ ẹlẹ́sẹ̀ lákẹ́rẹ́ ìṣó ó bọ́ sílẹ̀ wọ́n wá ń ti ara wọn. tó bàtà àyà ń dépò kò lọ síbẹ̀ ó lọ ẹni tó wà mẹ́wàá bọ́ sí ẹni tó lé ní lákẹ́rẹ́ ìṣó abọ́ síwájú tó wá ń ràjẹ́ mẹ́ta lẹ́yìn ẹni ẹ ló wá ń bá ẹ̀yìn lọ. tó pẹ́ẹ́tẹ̀ ló wá mẹ́lẹ̀ ìgbà

yóò kí irun tiẹ̀ ló ń wùtú bíi máa tó wá wọ́jú láka ẹlẹ́kẹrin tiẹ̀ tí wọ́n máa jẹ́ nọ́mbà fáìlì báwọn ìrìn àwọn ojú tí parí ń parí yóò fi fún tó bá dára nù àwọn ojú àná ọlọ́gbà Thank you.